أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة برعة وكل برعة ضلالة وكل ضلالة في النار. الله في كيأتي بمنام دعا النبي محمد صلى الله عليه وآله وسلم على النبي والصحابة بتوفيا كريما لم تهدي إلى جند القيامة أدلت في ذكي أخرين وفي كعب الجوار كما تشكر la للشيخ محمد بن الوهاب رحمه الله في أملاك تعالى de في شيخ محمد بن عبد الوهاب رحمه الله وذكر الله ذكر الشكر في النبي صلى الله عليه وسلم في قلت شيخ àwọn kankan lọ oṣù pé ó yí wọn oṣù pé pẹ̀lú àwọn ìtòrí lórí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ẹ̀ka ṣíìt ọ̀gbọ̀gbọ̀ bí yà èyí tí àwọn iṣẹ́ tí ọlọ́run náà ń ṣe àwọn ìtòrí wọn ò ní méjì lórí rẹ̀ tí ó máa ń lọ́dọ̀ ọ̀hádùn ó ẹ̀rí bí oríṣi wà láti inú àkọ́kọ́ àrùn. ọlọ́kọ̀ọ́kọ́ ọlọ́run akàtà ẹlẹ́kejì ọlọ́run ìfi àfẹ́kàtà kọ́lù lẹ́mẹ̀lẹ̀ àrùn tó ọmọ ìdí ìhà ìrìn tó ń tó káàyèrè ẹ̀kọ́ lónà lẹ́yà kọ́lù àtàlẹ́ àtẹ̀lẹ́kẹ̀ àwọn náà. بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله وقوله كل من الأرض ومن فيها إن كنتم تعلمون فيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم فيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون فيقولون لله قل فأنا تسحرون وغير ذلك من الآيات فإذا تحققت أنهم مقرون بهذا ولم يلحنهم بالتوحيد الذي دعاهم إليه رسول الله صلى الله عليه وسلم وعرفت أن التوحيد الذي جحدوه هو توحيد العبادة الذي يسميه المشركون في زماننا الاحتقار كما كانوا يدعون الله سبحانه ليلا ونهارا ثم منهم من يدعو الملائكة لأجل صلاحهم وقربهم من الله ليشفعوا له أو يدعو رجلا صالحا مثل الناس أو نبيا مثل عيسى وأردت أن رسول الله صلى الله عليه وسلم قاتلهم على هذا الشرك ودعاهم إلى إخلاص العبادة لله وحده كما قال الله تعالى فلا تدعوا مع الله أحدا Thank you. ṣe ike sheikh muhammad ibn abdulwahab ẹ̀rí ẹlẹ́kejì láti fẹ́rẹ̀ rẹ̀ pé àwọn kèfèrí àwọn ìjọba wà tó ṣe pé ó yí wọn tí kò rí wọn lójú rárá òun náà ni ọ̀ṣì àgbègbòbíyà àwọn iṣẹ́ tọ́lọ́run ló ń ṣe wọn ní iye méjì lórí rẹ̀ rárá. Lẹ́yìn ọlọ́run bá ń sọ pé pẹ́lú wà nẹ́bí bí wọ́n límẹ̀lẹ̀ àrùbò ìpínta ló ilẹ̀ ẹlẹ̀ wọ́n ní kápá ilẹ̀ ẹlẹ̀ wọ́n máa ń fi ìhà kálótó ní ìkápá àwọn tí ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀. إن كنتم تعلمون طبعا كتابات ọlọ́wọ́bá ní ẹ̀yọ̀kùnrú lẹ́lẹ̀lá tí wọ́n sọ fún ọ náà ni pé ọlọ́wọ́bá ní ilé ẹni pé kò rú àwọn ìfòrí ẹ lójú rárá ó ní kásẹ̀lẹ̀ ṣẹ̀dẹ̀kì ọ̀rọ̀ sọ pé ọ̀dà kí ló tún wá dé bẹ́ẹ̀ fún wa jẹun tí yóò máa rántí ọlọ́run tí yóò máa tẹ̀ ẹ́. ọlọ́tún ní kúlù máa ń fi sàmà wá ti sábọ̀ rẹ̀. ọ̀dà àtàlótó ní sọ́mà méjèèjì tí wọ́n ní ta ló rẹ̀. wà rọ́pò làárùn ṣe làwọn mí. ní àlà ọ̀rọ̀ sí ńláńlá kódà bí ọlọ́tún ti kó yé wa pé àwọn nǹkan kan mímẹ́ tó jẹ́ nǹkan gbẹ̀yìgbìyà àwọn nǹkan tí ojú ọ̀nà èèyàn ò rí tó ṣe pé àwọn kèfèrí ti gbà pé ọlọ́run bá ló ní irú ẹ̀ náà ni Rabbul Arsh Al-Arsh yẹn ni pé àga ọlá ọlọ́run ọba ẹnìkan fún orí. òun náà ga ní àga àràárà sí ojú wa ò tó náà gèdè àti nínú nǹkan tó pamọ́ tó ṣe pé ọmọ èèyàn lè rí tòun ti bẹ́ẹ̀ náà ọlọ́wọ́ bá ní àwọn kìkìrí wọ́n gbàgbọ́ wípé ọlọ́wọ́ bá ló títẹ́ bá dúró pé wá ti sọ̀rọ̀. رب العرش العظيم فيقولون لله هو تقول وبالون لي ونسيبك جبي الله وبانا لوني كفارة كل أفلا تتقون آه أنا نكلو عدي سوى عدي الله وبانا وجبي ونكلو ẹ máa والنبي صلى الله عليه وسلم كل من بيده ملكوت كل شيء ibẹ̀ ta ni ìkápá gbogbo nǹkan mẹ́lọ́wọ́ rẹ̀ ta ni ń darí gbogbo nǹkan wà fún wa yóò jíìrù ó ṣe pé ọlọ́wọ́ báyìí òun ló máa ń ṣọ́yàn wà láàyò jáàrò àlẹ́ yìí sẹ́ni fún òní ní òòrùn fẹ́ sọ ọlọ́wọ́ba èyí pé òní máa ń la ẹ̀dá níbi aburú ẹnìkan kan òní ní mo fẹ́ la ọlọ́wọ́ba níbi aburú ọlọ́dún kí wọn ànábì kí wọn nǹkan tààlàmù tó wá ṣe pọ́nmọ́ fẹ̀yẹ̀ kò lóun náà lè là ọlọ́dún àwọn kìkìrì wọn létí mi tí wọ́n kọ̀ ju pé wọ́n ní ọlọ́wọ́ ọba náà dùn. kul fa anna tusharun ọlọ́ni wa nẹ́bi di wọn kí ló wá dé ẹ wá borí kò níbi òdodo báyìí fẹ́ ṣẹ́rí kò níbi òdodo fẹ́ tẹ̀lé òdodo fẹ́ tẹ̀lé ọ̀rọ̀. وغير ذلك من الآيات شيخ محمد بن عبد الوهاب ní pé àwọn àyà mi tó ń bẹ bẹ́ẹ̀ tí kì í ṣe yí táwọn mú wáyé nìkan ولا سألتهم من خلق السماوات والأرض يقولون خلقهن العزيز الحكيم وجل لنا أن سورة الخروج yẹni pé àwọn ayé mi náà pọ̀ rẹ̀ kẹsẹ̀ báwọn tó ṣe pé ọlọ́run fi rìnlẹ̀ pé àwọn kékeré o wọ́n mọ iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe wọ́n sì gbàgbọ́ nípa àwọn iṣẹ́ tọ́lọ́run ń ṣe. àmọ́ ẹni tó ń jẹ́ ìṣòro wọn òun náà ní nǹkan mí ni kì í ṣe ọ̀rọ̀ pé àwọn dá sánmà àwọn dálẹ̀lẹ̀ kálí darí àlámọ̀ rí kálí lọ́rọ́ iṣẹ́ ẹ̀dá yóò lè ṣe ìṣòro àwọn kìfìrí. sùkúrò bá wo àwùjọ ti wà yìí kí ẹ bá gbéra wa ìyẹn ó di pé ìṣòro tó wà níbi yìí náà. níbi jíjẹ mímu kò sí ìṣòro òtúbà kìfìrí níbi yẹn. ibi ká bí lọ kó kú ìṣòro òtúbà kìfìrí lórí yíyún kẹ́ni tó bímọ kíyà kọ́ lóyún kó bímọ tọ́kọ́ máa kíyà ti kú ìgbè ní kò sí sọ̀rọ̀ fún ẹlẹ́yìn rẹ̀ rárá tó gbogbo yẹn ó ń yí àwọn àbákẹ́yọ̀ padà sórí àwùjọ tó wà yìí ṣe pé wọ́n ti bí ẹlòmíì bàbá rẹ̀ márùn-ún ìgbìmọ̀ mùsùlùmí ni bàbá rẹ̀ márùn-ún ó lè ká bàbá rẹ̀ márùn-ún lókè tí mùsùlùmí ni wọ́n ń jẹ́ ní táwọn kẹfìrí wọn tó pé òun kẹfìrí ni bàbá rẹ̀ kẹfìrí bàbá bàbá rẹ̀ kẹfìrí ni tó tó wá yé wọn nípa ọlọ́run ọba tó da òye mùsùlùmí tó lè tó lọ pé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ kàwọ́ṣẹ́dì ó pàtàkì ní àwùjọ ayé ó pàtàkì ní tí gbogbo tó bá jẹ́ àdáàyà àlùfàgìrì ẹni ṣe dáwà tó ju rẹ̀ là àlàáńkì tí látàrí rẹ̀ pé ẹlòmùtẹ́mẹ́ yìí tó gbọ́n lọ́nà ló ṣe dáwà ọ̀gbọ́n ọ̀gbọ́n tó ń gbà tí ìyẹn bá gbọ́n tí n tí ó yọ àwọn èèyàn kúrò lóko ná tí ó jẹ́ kí àkèyà rọrùn kó straight iná lè yẹn máa ń sáré ẹ̀yìn ní asáyìn lè dá àwa tí ẹ bá ń ka àwọn tíra àwọn dáhàwà táwọn afa sàlẹ̀kíyà tí wọ́n ṣe ó ní wọ̀nà àbújá lè dà ẹ̀yẹ sí àyà ẹ̀rífà àhàm fẹ́l àhàm. ìyẹn gbọ́dọ̀ mọ tó ń jẹ́ àwọn nǹkan tó yẹ kí n fún ní priority kí nǹkan yìí káì àgbòyè àti kí n mú tó. ẹlẹ́kùnrin ọmọ tó ń rọrùn lásìkò yìí kẹ́ ṣe kẹ́ rọ́bì ilé kan ẹ àwọn àti ìwọ́n kan ṣé pẹ̀lú ẹ̀ka àwọn kílómítì yẹn ṣe lásìkò yìí lásìkò yìí lájú ẹni tó bá kò sẹ́yìn tó bá lájú dáhà lásìkò yìí tí òní mọ̀ pé bá ń la fìtí náà ń bẹ̀ fún àwọn èèyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn bá ti wọn pe ṣé kọ̀rọ̀ bíi ẹ̀ nílẹ̀ àwọn atẹ́bàtì tọ́mọ ọ̀rọ̀ kàkàkàkàkàkàkàkà tó tí nǹkan ń ṣe àwọn èèyàn ní tó jẹ́ nǹkan àtàkẹ́sìn òṣùlù ẹ̀sìn wọn náà fi ẹmu tún náà àlè kódà ẹni tó ń jẹ kó tó súnmọ́ dá wà tún náà yẹn àìmọ ẹ̀ka tẹ́lẹ̀ ní yóò mà nínú ọ̀rọ̀ tó ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ dá ọ̀rọ̀ ọ̀rọ̀ tawhid nípìnlẹ̀ tó kọ́ tìgbà tí ọba ń yẹ ọba farabalẹ̀ tó dẹ̀ wà kọ̀dí rẹ̀ pé ìfẹ́nu rọ́tọ̀ akẹ́lẹ́hù ìfẹ́nu bùlá káyọ̀ rẹ̀ mọ́lẹ̀ tó wà takabur wà rọ́ọ̀yẹ̀tù náà tó tó bá ti kí ẹ ti ríra rẹ tí ẹ ti jọra rẹ lójú tó wọn rẹ ó pàtó ètò rẹ pé á ah, ẹ wo kí ní ìdìbò yẹn kó lóra rẹ yọrọ o òní gbọ́ wàá tó tó máa ní ìdí ẹ síbi irun kaba yẹn tó àìmọ̀ nǹkan tí wọn lè pọnrọ dáhùn. tó ẹwọn tí àrùn sọ yìí wàláhì ìwé ni pé ọ̀rọ̀ tó kọ́ wà ámúrún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ò lójú ni ọ̀rọ̀ tí ò lójú náà tó ẹwọn tó yí àwọn ètò tó yé àwọn tó jẹ́ ẹlẹ́bọn tó kílẹ̀ sí wọn tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí náà ní òye. ẹ wọ ẹnu ayé ìlàtọ̀ wà kó wọ́n yóò jíírú wàlẹ́ yóò já rọ̀ rẹ̀ ó kílẹ̀ táwọn kékeré náà ní kékeré ẹ̀ nírí wọn tí wọ́n di nǹkan mọ́ra ipe èmtí ọmọ sọ̀rọ̀ hmm. ọkọ̀ ní fẹ́ẹ́ á padà wá sílẹ̀ ìtọ́sí ní wàhálà sí i pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó yé wọn pé òòṣà táwọn gbé kalẹ̀ yìí ò lè ṣọ́ àwọn àlókò yá àwọn èèyàn lónìí títí ó ń dé ò lè ṣọ́ àwọn kò yá àwọn èèyàn tó wà wọ́n yóò wọn ní lè jẹ́ àrùn àlẹ́ yìí ń kún tó ta àìlẹ̀ ọ̀hún ọlọ́run sayaquluna lillah wọ́n ní gbogbo ìṣọ́ ó lọ́wọ́ sókè ló tẹ wá kú níbẹ̀ àwọn èèyàn kí ẹ̀ mọ̀ lọ́nà tó wà yìí ni wọ́n ní kíni. fa'ida tahaqqaqat sheikh ni tó bá wá dára lójú annahum muqirruna bihada ipe àwọn kìfìrí ìjọ yẹn wọ́n muqirruna bihada nǹkan yẹn rìn lára wọn nǹkan yẹn jòkó farabalẹ̀ lára wọn wọ́n gbà bẹ́ẹ̀ pé gbogbo nǹkan tá a kà yìí náà làwọn náà gbà wọlé wà á náwó lámúlẹ̀ fílẹ̀ òun fi tawhid tòun ti bẹ́ẹ̀ náà mo sì wọn kò mú owó ní tawhid má ṣe gba gbogbo àwọn nǹkan yẹn gbọ́ tó kò mú owó ní tawhid ẹni pé wọn ò jẹ́ mùsùlùmí wọn ò jẹ́ mùsùlùmí. التوحيد الذي دعاه إليه رسول الله صلى الله عليه وسلم tó ṣe pé bíta nẹ́bí ń pè wọ́n ti gẹ́gẹ́ nìyẹn o bíta nẹ́bí ń pè wọ́n sí ilé pé ìta òfin bíta nẹ́bí ń pè wọ́n sí kìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń wí nílà nẹ́bí ń pè wọ́n sí wọ́n ní ìṣòro pẹ̀lú ànẹ́bí níbi yẹn rárá wọ́n ní ìṣòro pẹ̀lú ànẹ́bí sallallahu alaihi wasallam níbi ọ̀rọ̀ ipe ta ni ń ṣe jíjẹ ta ni ń ṣe mímu fún ni òun ọ̀gbà fún nǹkan kankan lè ṣe jíjẹ mímu fáwọn àbí kọ́ gbà pé kankan lè bí àrùbí kí àwọn lọ́wọ́ kódà ó ń bẹ nínú ẹni tí ẹni tó súnmọ́ súnà tó súnmọ́ súnà tẹ́sí máa rí àpẹẹrẹ pé áà ah, ah, wọn náà tún ní ìṣòro kó tó lé pé nínú ọkàn rẹ̀ wọ́n ti mọ̀ pé áà ah, pé ìfáwọn ìnáwó wa ń ṣe pé wọ́n bí ọ̀nà mẹ́rin báyìí ìgbà débì kò nígbà débì wọ́n ní kò tán náà ìgbà débì náà àti ìfáwọn ìṣèlú àwọn àti nǹkan tó abẹ́lú mi kó rẹ èèyàn lásán ẹ̀sìn náà bọ̀ ní tí èsì pé tí irú mọ̀ ní pé ní òkè ẹ̀lẹ́kọ́ ní pé tí èsì pé ọgbọ́n tí ṣe rò ní táwọn tó fún ọ pé tí ṣe rò ní kẹ́ ìfà rẹ̀ bóyá ló ṣe mọ̀ ibẹ̀ pàtàkì ni. tó irú kaba àwọn àwọn kìíní wọn àwọn ọmọ kìfìrí wọn mm-hmm. ẹni wọn ò sí níbi yìí wọn. tó náà ni. نشيط من الله هذا رحمه الله وني وعرفت وقل أما بأن التوحيد الذي جحدوه إيش التوحيد بتاعه كثيرية كيوا يزياري إيش هو بابا أولاني توحيد العبادة توحيد العبادة نعم هو بابا الذي يسميه المشركون في زماننا الاعتقاد هنا àwọn ẹlẹ́kọ̀ọ́ ní àsìkò yìí wọ́n ń pè ní àkídà àkídà nínú ọgbà كما كانوا يدعون الله سبحانه ليلا ونهارا fún àwọn ọmọ ìpè ọlọ́run wọ́n sọ lóru àmọ́ ọ̀rọ̀ àkídà yẹn gangan òun náà ni wọ́n gbà tòbí ni ó ti mọ̀ pé iṣẹ́ ńláńlá ń bẹ tí ẹ̀ tó máa ń jẹ́ ẹni tí òun ṣe dáhàwà ẹni tó mọ̀ tán nípa ẹni tí wọ́n bá bí tí ó ro al-Mamlakah al-Arabiyyah as-Saudiyyah ẹni tó ti bí Saudi tó tí kò gbé láàrin àwọn èèyàn ìyẹ́pọ̀ ìyẹ́pọ̀ tí wọ́n ń gbé pátápátá káká ń lọ bẹ̀ tó pé inú environment ibi tó máa ń lọ sáwọ́dí òun náà ni inú primary school bẹ̀ lọ́ lọ secondary school bẹ̀ lọ́ lọ tó ó lè jáde irú ẹni yẹn yóò dàgbà ní sínú ọ̀rọ̀ ìgbàgbọ́ ní tọ̀ṣíìdì ni kò ní ní problem kankan láì gbé rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀bọ̀ torí environment òun ni ó train rẹ̀ pẹ̀lú ọ̀nà tawhid ni tí wọ́n ní máa sọ fún ike ẹ ayé ò lè jẹ́ òun oníkankan kò tí ẹ̀ ní máa ní jẹ́ bẹ́ẹ̀ òní nígbà wọ́n ti àmọ́ láwùjọ kánná ti ń bẹ láwọn àwọn àwùjọ tó wà yìí wọn ò ní sọ fún ọpá yẹn ń sèyàn ìwọ gẹ́gẹ́ ló máa mà pé ayé ń bẹ kọ́ra kò bá rí rí o òòrí rí o òfojú ara rẹ rí láì ó ti gbà bó ló sì jòkó sínú ọkàn ẹni o èyí ó kú kò ní kú kú pé àsìkò ọlọ́run ló tó nínú ọkàn rẹ tó n ò ti ń sọ fún ọ pé ẹ bó ti kú yìí ẹ àsìkò ọlọ́run yóò ti tó ìwọ náà lọ́mọ dájọ́ ní èmi lẹ́tọ́ ẹnìkan kú ẹ̀ ẹ̀ àyè tó yọ sí i yé ìtọ́lẹ́wọ̀n náà ní ìfàtẹ́.

irú àwọn ibi tó bá rí báwọn àbí káwọn tó máa ń ṣe dáhàwà níbẹ̀ kódà tẹ bá ń rí àwọn afá súnà jà ní sẹ́jà àwọn afá súnà nínú lápàlù àràbí àtàwọn ìyà tó máa ń sọ̀rọ̀ àwọn áfíríkà tó máa wí náà ni pé ó ní àwọn àlàfáàrí pàlẹ́dẹ̀ kọ́lẹ̀ fi yẹn àtàwọ̀ṣì ìgbé tàwọ̀ṣì ni wọ́n kéré òun gbọ́yé tó àwọn tí pèpè sí wọ́n mọ ìgbà kan lọ́n ṣe máa ń sọ́nà láwọn àfa àtàjà àfa àtàwọ́dí òkúta ìlànà kan sí àwọn tó máa ń sọ̀rọ̀ pa àwọn àfárẹ́kọ̀ ìjọba sí àfárẹ́kọ̀ àwọn áfíríkà ni wọ́n sọ. tó irú ẹ tó wá ń jẹ tó wá ń ṣe dáwà bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rí na ìṣòwò ló kẹta ń kà yìí nìkan wọn tíra yìí ṣe jẹ tíra àwọn ìpínlẹ̀ àwọn àkídà ìgbọ́dọ̀ àwọn fáwọn ń ka tíra àkídà ìlú àwọn ilé ìlú ọmọkà kó làwọn òní ti ka tọ̀hàwíyà wọn òní ti ka wàtàtíyà tó fi máa karú àwọn òṣèlú kàlàkà káṣùṣù rẹ̀ pípé ìpínlẹ̀ ní tó ní ẹni tó gbé dáyà wà kà tí ó sì máa fi ṣàlàyé fáwọn ènìyàn onímọ̀ pé bàbá ńlá ìṣòro ni pẹ̀lú àwùjọ yìí tí wọ́n máa ń jẹ́ tó ń fẹ́ ṣe wá àti fún yàn tó bá ń ka tí wọ́n ń jẹ́ kó o rí fi wé tí ń ṣẹlẹ̀ ní àwùjọ yẹn tí o bá jọ ònìkà ọ̀jọ́ lẹ́yìn sọ eléyà ọjọ́ tí ń bẹ ní ọ̀dọ̀ wa tó ṣẹ́kì ní irú àwọn ìta yìí gbogbo àwọn iṣẹ́ ọlọ́run ọba yìí àwọn kìkì ló wọn níṣòro lórí rẹ̀ nígbà tí níṣòro òun náà ní ọ̀rọ̀ àlùfẹ́ẹ̀tì kan tàn ṣígun ìbáàdà kó yẹ pé tí ń jẹ́ ìjọsìn fọlọ́run kí ló gbé fún nìkan tó túmọ̀ sí pé iṣẹ́ ń bẹ ní ọrùn tiwa gan pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ àyè bó ṣe rí iṣẹ́ ń bẹ tó ní agbára sọ ẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ bóun ló ti dá àwọn èèyàn lójú ipe mẹ́yẹ dúró fún mi nà sẹ̀rẹ̀ ìwọ̀n up tó pé àwọn èèyàn lè dáhùn ní ìdáhùn tí àwọn kẹfìrí náà dáhùn tí mùsùlùmí náà lè dáhùn rẹ̀ tó bá ń bí pé ẹni tó ń ṣe arúgbìkì fún ẹ̀dá tó lè ní kí arúgbìkì yẹn pọ̀ kọ́mọ́ pọ̀ ṣé àwọn kòtò àti máa ń sọ pé hmm, àwọn àrùn yóò kọjá àwọn olùwọ́dún ayé òkè ọlọ́run náà ní arúgbìkì mọ̀ ní tẹ́ bá ń sọ pé ṣé ọ̀sẹ̀ àwúre tíyàn bá tà ṣé pé wọ́n ti gbé fún sí lẹ́sọ̀nù pé àtọ́sẹ̀ ah, náà wà mú àtọ́sẹ̀ ah, ah, náà wà tà àtọ́sẹ̀ náà àbí lọ́fíńdà yẹ mi para rà á ah, lọ́fíńdà bò à ah. lọ́fíńdà kí ah. so ẹ̀hẹ́n ṣe pé di ìyá olówó ẹ di ìyá onítúwó ike tọ́jà yẹn ọ̀gá yá ǹjẹ́ ẹ lè ra òka òka àtajà òka ìjọba nàbì tó ní àyíwò lè rọ̀ kankan nínú tí ń fún irú iṣẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ kó yí àwọn èèyàn ẹmọ wọn tí ó lè rí ó yí ó yí ẹni tí ń kéwú tó lọlé kéwú tó ka sálárì ní ó tún ní àkáǹtì yóò wá ní àkáǹtì àwúre yóò ní àkáǹtì ìtajà yóò ní àkáǹtì ẹ̀yọ́nú tí ọmọ kọ́ di ṣẹ̀fẹ́ ìpìlẹ̀ tí ń jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ tọ́lọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ kò yé àbá àwọn ọ̀rọ̀ olúwa àti olúwa àti olúwa abẹ́sẹ̀ sáwùjọ. tó bá kan náà ama yamliku sámọ àwọn ìbọ̀kọ̀ ìyẹn tó gbọdọ̀ ṣàlàyé ní tó gbọdọ̀ lé àwọn èèyàn ní nígbà ẹ̀rẹ́ ni tí ó ti rí náà rí kò padà rí náà má kẹ́ ẹ lè sọ látọ̀ dájú pé nǹkan kan ò dé kọ́lá kẹ́lẹ̀ kan máa ní ah wọ́n lọ́wọ́ sí lójú báyìí ẹ̀ ẹ̀ tìrẹ́ lè mú tó ń náà sí wọ́n ní báyìí wọ́n lọ́wọ́ sí lójú báyìí ojú rẹ̀ lè fọ́n bá ní ah, ẹni ó ṣe ojú tiẹ̀ ni ipò ojú yẹn ń fọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tẹ̀ ojú yẹn ń fọ́ sòrúurú ẹni ẹ̀hẹ́ ẹ̀dọ́ta yẹn bá lè fèsì báyìí yẹn kí yẹn lè tí mùsùlùmí lè ń dáhùn sí nǹkan báwọn a ah, ayé ẹni ń dáhùn tó àwùjọ ó sàn lọ yẹn nu bákan náà kí ìyá ń kú ó sì fi ọmọ tó tó bímọ ó sì bímọ táwọn yẹn á ah, ó sì kú kéèyàn kan máa wò pé áá ah, ah, kí ayé nù àti àá gbẹgẹ bá áá ayé ayé ayé gbẹgẹ so ìjọ tá a bá tó rí kí àwọn èèyàn kọ kí wọ́n kí wọ́n tó máa lọ kí wọ́n tà pé ayé mojúbà àbí ayé le kí wọ́n rí lára mọ́tò ṣẹ́ nígbà láti wọ́n kéèké nítorí ẹ̀rọ ilé ara mọ́tò ṣe tó ń gbà wọn gan wọn lọ gbọ́ wọ̀lọ́ ìyá àtúnúká nìyẹn wọ̀lọ́ òfẹ́rù rọ̀ọ̀dìkì nítorí wọn kọ nù lárúbáwá ó dìde kọ́ lárúbáwá náà ni wọ́n fi kọ́ nígbà wọn abẹ́rẹ́ mi lè kọ́ Allahu akbar tó ẹwọ táwọn ẹwọ táwọn ẹ̀rọ kọ lórí ọ̀gá ńlá kíníkà oríṣiríṣi dáná gbọ́dọ̀ lọ kílẹ̀ pé arabambi ẹ̀yẹ́ eh, arabambi mẹ́rọ́gbà arabambi lẹ́yìn tọ́lẹ̀ tó ní arabambi ó ní àná yẹ tó bẹ́ẹ̀ tí wọ́n tó wọn à àti òkú rẹ̀ yìí tó arabi ìmọ̀ràn bí àwùjọ ṣe ń rí ìyẹn pé á àwùjọ yìí ó ti wọ́ọ̀sì àwùjọ yìí ti burú gómìnà pé nígbà kan gan àwọn èèyàn súnmọ́ nǹkan ẹ̀sìn dúró àsìkò yìí lọ àwọn èèyàn kú burú fáwọn èèyàn gan irú bàtà tó wà ní kékeré òun ẹ lé rí ojú irú ẹgbẹ́ wa yìí kọ́ mọ̀nà kọ̀ọ̀ àlùkà yóò lọ ilé tó yọ̀ mọ̀ kọ̀ọ̀ àlùkà lónìí ẹ̀rí ọmọ tá a ti yẹ ní kò lè dákọ̀rọ̀ àlùgbé o kò lè dákọ̀rọ̀ àlùgbé láàrin kẹ́mí ṣe láti bí around ninety sí ninety ti bẹ̀rẹ̀ wọn a nǹkan ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ bọ̀ gbọ́n lẹ́tìjọ́ tí yẹn bá lè ike a lágbáyà ti kú pé ah, ọmọ tí wà láyé ojú ọkà yẹn náà ni na ni ẹ̀ eh, na àmọ̀dára bẹ́ẹ̀ iṣẹ́ ọlọ́run ni tí ó sì jòkó ní ẹ̀mí ẹ̀yẹ bẹ́ẹ̀ ah, nǹkan ń nínú ìlú nù. a ní ìlú yìí tó ṣe pé èèyàn kan ti wá àti lásán orí ti kọ́ ọ. ẹlọ́kọ́ ti ní káàì lọ́rí fara rẹ̀ rán ìlọrin yẹyẹyẹyẹ yẹ́bẹ́ tí wá sí orí ti kọ́ ẹ̀ sí ó ní àà ìlú yìí wọ́n fi wọ́n wá tó sọ fún pé kó padà wọ́n lọ́dọ̀ mi níkọlọ̀ ní dira kọlọ̀ dira wọ́n wá kọ́lá ní kọ́lọ̀ wọ́n lọ́dọ̀ mi wàláyé ó sì lè rẹ̀ yàn ọ́ sáré mi sí rẹ̀ yàn mùsùlùmí tó mùsùlùmí yẹn bẹ́ẹ̀ ni tòwé yà lómi gàdé gẹ́gẹ́ sí àyẹ̀dẹ́ ọ̀dẹ́ wọ́n sì lọ́wọ́ lọ́rùn ni àpá yẹn ń ṣe kúrúfà lọ́wọ́ ní ń ṣe kúrúfà lọ́wọ́ báyìí so mo kàn rí pé èmi ti fura pé ẹni yìí nǹkan ti fẹ́ ṣe so ó kàn dákẹ́ lọ ó dijú so mo kàn dìde ni mo wá gbé ìjòkó àfáwọn wá jòkó mo ní orí rẹ kọ́ àfáwọn tẹ̀lé tó bá ní òrì inú tó ọ̀rọ̀ àjòkó wà tó jòkó tó èyí àwọn òdìdí wá sí pé ṣé èrè lọ dáa lọ tó wà tó yà akẹ́kọ̀ọ́ fẹ́ sí ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì tó ó lọ́wọ́ lè lọ kọ̀ǹtínú ó sì dé ètò bá kú tó àná padà. ètò kọ̀ǹtínú kú tó àná Ọdún wa pé ojú Ìlọrin ni.

náà ní ṣéèkì sọ pé àwọn kẹfìrí ń níṣòro pẹ̀lú lẹ́yìn bákan náà ṣéèkì tó ní ara ìṣòro tí ń bẹ lára wọn ni pé wọ́n ń pè ọlọ́run wọ́n mọ̀ sí ya Allah ya Allah ya Allah ya Allah ثم منهم من يدعي الملائكة kí tọ́lọ́ nìkan náà ń pè ó wọ́n á tún máa pè màláìkà náà tó wọ́n da ọlọ́run pọ̀ mọ́ màláìkà. قلت لا إله إلا الله أم يا الله يا الله أجبت أنا الله كن الله كن وأنا جبريل فيقول فوق جبريل فيه صلى الله وسلم ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيون أربابا من دون الله ولم يقع إلى شيء ذكر لهم ملائكة ṣe pé màláíkà lẹ́mọ̀ wá gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún tẹ́lọ̀ pé màláíkà tó lè ti mọ̀ sọ ẹgbẹ́ ìṣọ́ àtọ́lẹ̀ kan pé àlọ́ òkun jèrèrè irú bọ́yà kúrò àwọn tó bá ń rìn iná lẹ́ńkà yìí àwọn ọmọ ti ń yìí àwọn lẹ́ńkà lọ́wọ́ pé á ah, bẹ́ẹ̀ àwọn ti kéde irun tó gbọ́dọ̀ fi ọlọ́run tó sì pé ìbèrè tẹ́rí ó lójú ọtẹ́ lọ rí kí òun ṣe ẹbọ tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run nínú wọn mùsùlùmí pépé ẹbọn pépé yóò máa dá ẹbọn sáńgírídì nìkan ṣe hmm, wọ́n lọ tọ̀wọ̀ ṣèdì papọ̀ mọ́ ẹbọn ni tó tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n lè ní ẹ wà lè ṣe àdúrà yìí ẹ bá ṣàdúrà yìí tán tó ẹbọn wọlé nù tó wọ́n wà ní ẹ lọ lè ti tààrà tààrà rẹ ní àkàrà elépo pupa oní ten naira àwọn oní two hundred and ten naira ó gbé ẹwọ nínú so amadu àlọ kọkọ ti ṣe kí ni kò ní pèlè ẹbọ fún ibẹ ní sàárà rẹ tó mú sọ̀rọ̀ àlọ lójú papọ̀ ni so ẹ lórí ẹni tí ń ṣe tí ó wọn dá ẹbọ ṣe sáńdílítì nínú mùsùlùmí wọn máa ń lọ náà ní ṣe kẹlẹ pé fún mẹmí ọmọ ẹyẹ rẹ rí mẹrẹ ń bẹ nínú wọn ẹni tí ń pe màláìka lẹ ájílì ọ̀la èṣì tó fún àmàláìka àwọn ẹni ìran jẹ àmàláìka jẹ ẹni kò dájú kò rújú pípé àmàláìka àwọn ìṣẹ̀ ẹni rẹ̀ kọ̀ láì ẹni rẹ̀ wọn ẹgbẹ́ wọn ròyìn wọn orí láyà àìsùn náà wọn ọ̀la mẹ́ àmàwọn àmàláìka àwọn ìṣẹ̀ náà ń fi wọn wọ́n fọ àìlúwìn náà lórí ìmọ̀ràn àṣetọ́lọ́ bá pa ọ́ náà làwọn máa ń ṣe ẹni mímọ́ ni خلقوا من نور إما نور في دعوة بطاطا إن شاء الله أيوة لا يأكلون ولا يشربون ولا يعلمون ولا يعصون الله منهم من كان على التطبيش ولا يزال عليه حتى يوم القيامة ومنهم من كان على الركوع ولا يزال عليه حتى يوم القيامة وقالوا لهم الركوع إلى وقت سبحان الله فلوه èyí wà lórí òkú èyí wà lórí sùjúdù pé pé wọ́n ti ń ṣe wọ́n ń mi lọ́wọ́ ni títí ní ó ti máa ṣe tó fi di pé ọjọ́ gbẹ̀dẹ̀ ọ̀fẹ́ àmọ́ òde náà ṣùgbọ́n àwọn ṣe rí nìyẹn tó dídá àwọn tó wá dá àwọn làyẹ̀ wá pé ah, àwọn eléyìí dá bàbá ṣe ń pe ọlọ́run á sì máa pe àwọn eléyìí náà tó wọ́n fi ìròrí wọn wọ́n ti kún ẹ̀sìn ọlọ́run fi làákàyè sí wọn wọ́n ti kọ́ ẹ̀sìn ọlọ́run ike àti ẹ̀ bá ń gbé ẹni tí ẹni fẹ́ sí inú ẹni máa ń dùn ká ni pẹ̀lú bí ẹni tí ẹ̀ bá ń mẹ́tẹ́tẹ́ gbà wọlé lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì rí ìyàwó rẹ̀ ó fẹ́ràn ìyàwó rẹ̀ yóò fún yín ẹlòmíì ni àwọn ọmọ rẹ̀ ní ẹjọ́ lọ lé bá ẹlòmíì ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ẹjọ́ lọ lé bá ó sáwọ ẹni tó nífẹ̀ẹ́ sí ó wá ń fi ìyẹn wé ọlọ́run fáwọn pé ọ̀dọ̀ àwọn mẹ̀láìkà lọ́dọ̀ ọlọ́run ìrẹ́ ni rere wá. wà kúrúbù hún mí nà wà yóò ti di kí wọ́n tún súnmọ́ náà. lèyẹ ṣùpà ìrù lẹ́hùn fún làwọn nìkan wá gba àwọn tó bá wọn sùpẹ̀ tó gba nǹkan fáwọn lọ́dọ̀ ọlọ́run wa. àwọn yẹ̀dẹ̀ ìrù náà rọ́jò lẹ́nu tọ́ lẹ́kàn àbíkẹ́ wọn pé. يدعو رجلا صالحا كما قوي عمراني ري لا تقولي انت انشنو طلعوا في الدين وطلعوا في الدين هي شكني مثل اللات كما كما كما في اللاتا أو نبيا مثل عيسى كما في النبي النبي كما النبي كما النبي عيسى èèyàn táwọn christian ni wọn so ìṣesí tí ń bẹ lára wọn lélẹ́yìn láwùjọ tó wà yìí wọn àti ń pè òsì ń jẹ́ látà òsì ń jẹ́ ògún kò sí ti ń jẹ́ Ọbàtálá lọ́dọ̀ tí wọ́n yà yìí kò ń jẹ́ Ọ̀tún ṣe pé gbogbo àwọn tí ń kà yìí nìsín àwọn ìlú kan bẹ pé wọ́n ń pè wọ́n sẹ́mi gbọ́ ògún onírè ọkọ mi kéde kó ń ti àwàdà ó wọ́n ń pè é pé kó ṣe nǹkan báwọn ní òun ò sáwádà ó tó àwọn mìíràn mẹ́tẹ́ pé ọ̀sùn ní tiwọn náà wọ́n pé ìdí ọ̀sùn wọn ń lọ bẹ̀ẹ́ ìdí ọ̀sùn àwọn ìmọ̀ iye máa já ní tiwọn tó tó pé wọ́n lọ síbi rẹ̀ sámúsámú níbi odò wọ́n ti wọ́n lè tọrọ nǹkan tó ń fẹ́ tó irú ìtọ́ka tó wà láwùjọ wáyé àwọn àwọn dàgbẹ́ ojú àwọn tó àwọn náà ti yọ àwọn ìjọba wọn. àmọ́ ńlọrin nílọrin rọ́jò lẹ́rún tọ́ọ̀lì hàn àwọn ń pè é ní rí. ẹ̀rí wọ́n pè lá ilaha illallah muhammadu rasulullah wọ́n ti pè àfa ti déwù sáré àti wà níyìnlá. kí ló jọra pẹ̀lú lá ilaha illallah àti déwù sáré àti ẹ̀yìn mi. àbí lá ilaha illallah abdul qadir. ìṣèlú pàwọn nìkan ní ń dákọ̀ ní ìjákọ̀ títí ohun àfáàlẹ́ òkàlùkù náà ọ̀hún àfáàlẹ́ òkàlùkù náà ọ̀hún kọ́mọ̀ ní pé ibìkan lọ́yìn ọ̀tọ́jú. kọ́dà inú ilé tiwa náà inú ilé tiwa ní ìtàrùmí náà ẹ̀jẹ̀ lọ́dún náà àfáà fẹ́ẹ̀ yìí tí ó pè fún ìṣẹ̀lẹ̀ tó wọlé àwọn afáà bẹ́ẹ̀ nínú ilé àfáà bẹ́ẹ̀ kábà ìwọlá jòkó yìí yẹ

alhamdulillah òkè pépé ìfẹ́ni tẹ́lọ rẹ́rẹ́ jùlọ gbogbo ti ojúlé kọ̀ọ̀kan ìfẹ́ni kọ̀ọ̀kan ń ṣe tẹ́lẹ̀ ká já fún un bẹ́ẹ̀ ká mọ̀ mọ́ wí mọ́ tí ọba lè rí àánú ọlọ́run ọba pàdé. àwọn kèbèrè ń pe láàkì wọ́n ń pe ríjà wọ́n ń pe mọ́nà. tó nílọrin ẹ rí tẹ́lá bí ọmọ ilé ẹ ẹni máa gbọ́ pé àbá alími ó gbé ọ alími ó kún ọ so a ní ìyáálé ọba lè wa wàlá wọn àwọn ọmọ pé ní tí ọjà ni ẹ ó tún wọlé ó tún wọlé àbá alími ó gbé ọ ẹgbẹ ó gbé ọ wọn ò rí sáyidá wàlá ìwọ̀n rí sáyidá so àti kí ni ojú kó wọn yá òun ṣe àìká ìrajà wọn lọ ní à àwọn kò dáa ẹnu ìlú náà wò ó dàpọ̀ jùlọ náà fẹ́ gbọ́. bẹ́ẹ̀ làwọn ìyá wa náà sọ pé wọ́n bẹ́ẹ̀ lé ọkùnrin náà ti bẹ́ẹ̀ lé pẹ̀lú rẹ̀. bẹ́ẹ̀ ni so wọn ò so kí n ṣe pé nǹkan tó le náà nítorí láà ẹ má pẹ ìbáradà wà ìjà nàlá ẹ̀rọ wì má wàlá ẹ̀ tí bá ń bá wọn wí ń ti ẹ̀bọ pẹ̀lú ọlọ́run tí àwọn oníṣẹ́ yẹ̀dẹ̀ ìwúná rajulan salihan àwọn ẹni rẹ̀ ni wọ́n máa pè wọ́n pè wọ́n nítorí láà ìjọba láà nítorí ní bá wọn jà sínú nítorí ní bá wọn jà sínú kìí sọ̀rọ̀ pé kọ́dà ọ̀rọ̀ pé ẹ ẹ má ṣe àwúre má ṣe pàwọ́ tó ń jà sí ìhun lẹ́yìn alẹ́ yóò bá wọn jà sí wọn ò ní problem pẹ̀lú iye wọn àwọn èyí sàwúrẹ́ ti wọn àwọn èyí gbé orí èèyàn ti wọn wọn èyí wú sáré àwọn èyí gbé hmm, hmm, wọn èyí wú sáré wọn lọ́mọ èyí sáré lọ́ti wú lọ ẹgbẹ́ yóò lè wòlé ọlọ́run ah alájà tó ya wòlé ọlọ́run alájà alájà alájà bíkẹ́ àwọn àpò àti ìmọ̀ pé wòlé ọlọ́run lọ́ba yìí wọ́n kú oṣù ọdún márùn-ún lónìí sáré wọn báyìí tó ti dùn fún un àbá ah, kankan bẹ̀ náà ọ̀rẹ́ ayé wọn yẹn ọlọ́run pọ̀ jù bí bàbá ẹnìkan ti kú lọ́mọ ẹni wọn kú ìlú dápọ̀ àdúgbò wọn ìgbà tí ọmọ rẹ kú wọn bá ní ẹgbẹ́ ọmọ yìí lọ́tẹ́ wọn á ah, ọmọ òwe wọn lọ́tẹ́ ìní gbé wọn lọ wọn bá ti ìyá sílé ọ̀dọ́ ti ìyá sílé olùjọ́ kẹta so àwọn ọ̀rẹ́ tí wọ́n ní ògbé lọ tẹ́wọ̀n àwọn súnmọ́ súnmọ́ òun ni ni wọn sáré yà ó dúbí jọ kẹta ọjọ́ kẹrin báyìí ní sáré kẹjù bì wọn jíra kọlẹ wọn bá sáré dìde àwọn ọ̀rẹ́ rẹ̀ tọ́lọ́ gbé lọ tẹ́wọ̀n náà kọ́ pé ìpín kọ̀tán ọmọ olókùnrin o ó pe àwọn ọ̀rẹ́ rẹ̀ sẹ́ni tó gbé lọ sí sẹ́ni tó gbé lọ tẹ́ wọ́n pe ọ̀rẹ́ kọ̀tán alájà wọn ọkùnrin wọn kà máa bọ̀ wọn láwòrán ó dé ra ẹ̀sìn ìpẹ̀bú àlọ́ wà nílé pẹ̀bú á ti táwọn ẹ̀sẹ̀ wá dáadáa ẹ̀rẹ̀ lẹ́sẹ̀ òun bẹ̀ ha ẹ̀rọ náà ní kí níta yẹ ẹ̀jẹ̀ ní ìlà wà láì wọ́n tú báyìí wọ́n bá ẹ̀kọ́ ti gé orí ìyá lọ. tó ọmọ wọn bẹ̀rẹ̀ fún ọ̀rẹ́ wa ló lè sọ fún ọ tó tó bá gbé lọ tẹ́tí ìgbúrú ìbẹ̀lẹ̀ sí ẹni ẹlẹ́ni yìí ṣe dàpọ̀ ṣé ará òṣogbo náà wá sí ará àlọ́run wàlá ọmọ àdúgbò gẹ̀gẹ̀ ní òkè ọmọ ọkọ̀ ìyá wọn ọmọ ìgbìmọ̀ ìgbìmọ̀ tí wọ́n kì rẹ̀ gan tó wọ́n ti kí abẹ́rẹ́ ìyá ọ̀yà ṣé ṣé ètò ìtútù ìtútù bá yé wọn jẹ́ jẹ́dẹ́ tó bú tẹ́ bú lọ́sẹ̀ kìíní bú tẹ́ bú lọ́sẹ̀ kìíní tó ń pẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ bá da tí ìmọ̀lẹ̀ rẹ̀ da ẹ̀rẹ́ rí fún débi yàwúyàwó yàwúyàwó èmi ló fún wáyà nǹkan pè ní yàwúyàwó kí wọ́n ń dáhùn yẹn lójú lórí kí lásán ni kíkẹ́ wọ́n ń dáhùn yẹn lójú lórí nẹ́ẹ̀tì lásán àti kíkẹ́ kan ẹgbẹ́ pé dáhùn yẹn ṣe nìyẹn àti òògùn náà ni wọ́n tún ń ṣe òògùn burúkú òògùn owó ẹ wọ́n ní yàwó plus lọ́dọ̀ wọn ṣe òògùn burúkú lọ́ ní owó náà tó ń jẹ́ báwọn àà

so n tí mo ti lọ òun náà ni pé káwọn àpèjúwe tí ó ṣe lè dé àwùjọ wa wá lọ́pọ̀ àwùjọ wa mu láti mọ̀ pé nǹkan tí ń ṣe àwọn olùṣèlú fóònù nítorí ń ṣe wá ju bẹ́ẹ̀ lọ nítorí ń ṣe àwa ojú bẹ́ẹ̀ lọ torí kálukú wa mọ iṣẹ́ tó kálukú ṣe nínú ẹbí rẹ̀ tó kálukú mọ iṣẹ́ tó kálukú ṣe nínú ẹbí rẹ̀ nínú ẹbí tó fẹ́ ah wàhálà ìjọba yìí ń bẹ ṣe gbọ́dọ̀ ṣe ọ̀nà òun lè wà gbé gbà tó alaham falaham tó náà ni yóò fún mi pé tó bá ń jẹ́ ní wàá fẹ́ ṣe dáwà o dáwà o tó lọ́wọ́ ti ní pé tó ń bá fẹ́ rán onídáwà kọ̀ọ̀kan tí mo lù kọ̀ọ̀kan ibi tó wọ́n rántí ènìyàn ó jẹ́ ni tí tí ó jẹ́ àdáyé náà jì tí ó ṣe dáwà tí ó ti rí àṣeyọ orílẹ̀-èdè dáwà yẹn yóò jẹ́ ní tí ó máa hàlù àwọn tí ó ṣe dáwà fún

shehu kiriga shehu babende shehu shehu kiriga a'a shehu bigore shehu gurin karatu ha da maliya lórí a sọ́dọ̀ ló ń pè mí sápá tí wọ́n lẹ́rìí ojú ló bá kà báwọn ni a kò bá mọ̀ dáa èèyàn ní máa ń pè báwọn fa èèyàn èèyàn ní pè báwọn tó inú lọ́dún ó sì máa dùn ún ah, ọlọ́run mọ̀ sí nǹkan ah, ah, sí lọ́nà ìgbà nǹkan kí sínú ìlú yìí kí ló kí sínú ìlú yìí ẹbọ ẹbọ kí sínú ìlú yìí àbí tó wà láì kí n tọ́jú mú bá ọdún kí ni kí ni láì lò ó yóò tẹ ó tó wá jẹ́ ó tẹ̀ tó wá jọra náà yóò gbélé síra nù. Yorùbá ah. ọlọ́run ṣe ń sàánú fún yẹn. Mísìlú láta, àwọn nàbí yóò mísìlú ìta ẹ̀wọ̀n. Àlébè tẹ̀wọ́ ká jẹ́ òfin láta àwọn òbòtà ní jẹ́ wàhùn. Tọ́ ìta ṣe kó dára pé ànábì ọlọ́run dá wa lójú bẹ́ẹ̀ fún ànábì ọlọ́run. Tó ti bẹ́ẹ̀ náà, ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ fi wọ́n tẹ́ ẹ̀ ẹ gbọ́dọ̀ pé sáré kó sí nǹkan fún yín sókè wá pé ọlọ́run kí wọ́n wá pé ànábì rẹ̀ sáàsì ẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o tó léyìí náà ní nǹkan tí èèyàn gbọ́dọ̀ mọ̀ kátó wá ní bàtà ní kí wọ́n pa ànábì rẹ̀ yín sá tó ẹ ń ké wá tí wàá tó ànábì rẹ̀ yín sá ń kọ́ ọ̀rẹ́ mi kan bẹ bàtà mi ń ṣe kárí ìyàtẹ̀wọ̀ gan-an mo wá láti ọ̀ṣun tó kọ́ á sígbà tó dé báyìí tó ṣàkóso akíni náà ni pé lẹ́yìn ìgbà tí mi ti ṣe láwùjọ ṣàkóso ìwé tó wá kíni náà nìkan ẹ ṣeun kọ́dà wọ́n mi mọ̀ yá ah, pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ ní kankan kan torí àwọn ará àgbọ̀n táà ń ṣe sáwùgbà bàtọ́ àti kí mi ò ṣe máa tó bá tó wá wọn wá wá ń jẹ́ wá kó àwọn jẹ̀mọ́ lẹ́yìn wọn ni ah, ẹ tó wá wọn ni tọ̀ ẹ dá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ṣe ẹbọ ẹ ti wà lórí abalẹ̀ ẹbọ wò ní àpá ẹ máa lọ bí sàárè kẹlọ lè máa pe àpá àti lẹ́bi sàárè bí kò sàánú yín kò sì kàn fún yín lẹ́nu mi ló ń fi àníyàn wá sí ìrọ̀rìn ṣé ìwà àwọn amọ̀ra wa ni ẹlẹ́gbẹ́ àníyàn wá ní ìtọ́lẹ́ fọ́lẹ́ fọ́lẹ́ à wọ́n ní ẹ̀fọ́ ah, báwo ni àjẹkùn kàlàyé fún ọ múlẹ̀ tó bá lọ síbi ọ̀ṣun lọ́dọ̀ yín bẹ̀rù tí ń sọ pé ọ̀ṣun sàánù ní kílẹ̀ ẹ̀gbẹ́ fún ìyá ẹ̀kọ́ nìyí òun ìlú ìtẹ̀wá ti ń lẹ̀ yín nǹkan ìyá àwọn àfà ẹ̀wá gbọ́ wí ọ̀ṣun ìyó pé à ah, mo ní ọ̀dà ẹ̀ǹtẹ̀ bá nílùú yín fẹ́ bá rí ẹni tí ó ń sọ pé jésù mo dé jésù sàánù ní jésù ah, ní ẹ̀kọ́ náà nìyí onítọ̀ sáfà tẹwàá báyìí tó tó àmẹ́lẹ̀ rẹ̀ sá ní tẹwàá yìí tẹwàá tó àmẹ́lẹ̀ rẹ̀ sá á ọba dákẹ́ tó orí kankan wí lọ tọ́lá tó kílẹ̀ ní tí ó àmẹ́lẹ̀ tí ó láǹfà fẹ́jọ́ àmẹ́lẹ̀ rẹ̀ sá lọ kò so and ọlọ́run ti ní fẹ́ láti rẹ̀ pé pàdánù ìta fún ara yín lẹ́lẹ́tọ̀ pẹ́lẹ́ bọ́ọ̀lù wọ̀nyí ṣe á ó pàdé ní ìta bí kò ti nǹkan fọ́ kó kó ọyọ́ tó ní ẹ̀rẹ̀ yóò àpáàlẹ̀ wọn pè ní ìlú yìí tó ó náà ní pé rìísà èèyàn gbọdọ̀ pé àwọn níbi ọ̀rọ̀ ọba mi náà èèyàn gbọdọ̀ pé wà á rọ́pù anna rasulallahi wà á rọ́pù ta tó wá da ọ lójú anna rasulallah ti ànábì qatalahum ànábì ń bá wọn èèyàn já ọjà wọn lógun ala hada shirk lórí ẹ̀kọ́ ìbáàdà ni ẹni pé lórí ìjọsìn náà làlẹ́bí bá wọn jà sí ṣe ká gbé ìjọsìn fọlọ́run nìkan ṣoṣo fọyín fọlọ́run nìkan ló wà máa sìn wàdà áhùn ilá ìfẹ́lẹ́ àfẹ́lẹ́ ìbáàdà ti lè là nítaná pé wọn táná ní pé wọn ti lè fi kán ṣàfọ̀mọ́ ìjọsìn fún ọlọ́run ọba wáṣídà nìkan ṣoṣo kama qala ta'ala gẹ́gẹ́ bọ́lá mi sọ pé wa anna al-masajida lillah fala tad'u ma'a Allahi ahada níbi ìdí wáyà mi rò fún wa anna al-masajida fi níbi fala tad'u ma'a Allahi ahada ẹnu bí tí wọ́n ṣe fún tèmi dùn náà tó jẹ́ wájú ìṣáyé náà nìyẹn ipe èèyàn gbọ́dọ̀ pè ẹlòmíì má pè ẹlòmíì àhàdà ẹnìkan ẹlòmíì lè mí èmi ẹlòmíì máa ń pe màmá rẹ̀ ẹlòmíì máa ń pe bàbá rẹ̀ pé bàbá mi ò pé ọ̀dánilójú pé ẹni rìn ní tí wọ́n ọ̀tọ̀ ní kí bàbá yẹn ṣàdúrà fún yẹn ọ̀tọ̀ ní kí ìyá yẹn ṣàdúrà fún yẹn tí ń bẹ láyé àbí ń bẹ nítòsí yẹn àbí yẹn wá ń bẹ nínú ìṣòro kan kò sí lọ́gbọ́n níbi tí wọ́n sọ wọn pé kí bàbá yẹn ṣàdúrà fún yẹn kò sí lọ́gbọ́n níbẹ̀ kódà inú àwọn àdúrà tètè máa ń gbà ní àbí kí màmá yẹn ṣàdúrà fún yẹn inú àdúrà ti tètè máa ń gbà ní ẹlòmíì bàbá rẹ̀ màmá rẹ̀ èpè ní ṣẹlẹ̀ bàbá mi ọ̀sọ́ jáde ìyá mi ọ̀sọ́ jáde àmọ́ inú ń fi ọkàn ń fi ń ṣe pẹ̀lú ọmọ mi tọ́lọ́ ọmọ tí bá ń rìn náà sí ìyá ọ̀fẹ́ tí ọ̀gbọ́n tí a sọ nípa ló máa ń ṣe irú eléyìí máa tó sì gbọ́ tí nǹkan yẹn ò sì dá lóòótọ́ tọ́lọ́ ọmọ yẹn ń gbé pẹ̀lú ìtọ́ bí a ti ń parí ohun ìpèlè ńgbà tó kí ìyàwó ṣàdúrà fún yàn kí bàbá ọmọ ṣàdúrà fún yàn ní nǹkan ìyẹn ohun tó da nìyí o kọ́dà àwọn àdúrà wọ̀ títí àwọn àdúrà títí ti máa ń gbà ní. àmọ́ ìta nǹkan ni pé ìṣòro dé báyìí lè sìn tó wà ní á ah, ìyá mi mọ́ sún mọ́ gbàgbé mi ah, máa rántí ọmọ rẹ̀ wọ́n ti kọ́ fọmọtáyé àìfọlọ́mọ kì í sùn ní à ìrẹ̀lẹ̀ yìí ẹ̀bọ̀ lòun náà kọjá ẹlòmíì kì í pe àfa mi àmọ́ àfa rẹ̀ tó kọ́ kéwú sọ̀rọ̀ náà ni ọba ni ó gbé ẹrùn ọlọ́pọ̀ mi kúrò á ní à ọlẹ́tọ̀ọ́lá lálẹ́ rè mi òun eléyìí náà ọba mi ọba mi òun náà ni pé tí ànábì sallallahu alaihi wasallam tó bá àwọn ẹlẹ́bọn tàbí ẹ̀bọ̀n tó ń ṣe ní àsìkò rẹ̀ iná lélẹ́yìn tí ànábì ti tako lórí méjèèjì tó ní pé kí ni ọlọ́run sọ pé fala tad'u ma'a Allahi ahada ẹ má pe ẹlòmíì pẹ̀lú ọlọ́run wò ẹ má pe nǹkan mi pẹ̀lú ọlọ́run wò ṣẹlẹ̀ tí ó ń pe nǹkan mi pẹ̀lú ọlọ́run ló kọ́ ọlọ́run tó wá pe nǹkan mi kan àtẹni tí ń pe òòṣà tí ń pe òògùn ìtọ̀nkan náà ni wọ́n wò ìtọ̀nkan náà ni wọ́n ìkọlọ̀ kọ́ ṣá àánú fún wa ó ṣe àdé fún wa tó yẹ ẹ̀sìn fún wa. tawhid ẹni pé àkéyà ìṣùkú náà ni sábà bí oríire ayé àti ìyáma ṣẹlẹ̀ tí àkéyà wa ti da aláwùjọ da ní yàrá kọ̀ọ̀kan yọ̀ da agboolé kọ̀ọ̀kan wa da àdúgbò kọ̀ọ̀kan wa da ìlú wa da pẹ̀lú pé tọ́nà bá ní pé àkílẹ̀ òǹkàlùkù kọ́ dáa kíkà òkìlẹ̀ òǹkàlùkù kọ́ dáa ìjọba kan ṣáà ṣe àdékọ́ àtẹ̀yìn ọ̀rọ̀ àdúrà ìlọ tó rẹ̀ ṣáà rẹ̀ kàn lọ ó mọ ọ̀rọ̀ ṣúndú أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. nígbà tí wọ́n sọ ìrìn ilé ẹ̀sìn nípa tó tóbi bá bá sọ̀rọ̀ saboda ya rufe suna kayan ko a izina su ya kana yi da yanzu ne da idan ẹni pé fẹ́ bá kí èso rẹ̀ bí mo ti ń sọ mo sáré dè mo ń lérí nǹkan tó bá dáa ẹ̀sìn òbí sọ pé ìfẹ́ nǹkan báyìí tí nǹkan yẹn ò sì dáa tó tí nǹkan yẹn ò dáa tó sọ pé ìdẹ́kun ojú ẹ̀yàn tó kù tó dédé dé ní tó súnà tó dáa nìyí sókòtò yẹn ó ti tẹ́tẹ́ tẹ́tẹ́ ń tọ́ta ni kí wọ́n wọ́n sókòtò lẹ̀ kí wọ́n tẹ́wọ́lẹ̀ kọjá kò bá láyà mẹ́rin mu kọjá kò tí o bá ń sọ fún yàn pé ìjọ kò ṣe ìwé bá òbí yẹn lóhùn ìlú nǹkan náà tó o sì ní bá òbí yẹn jà kọ́dà o gbọ́dọ̀ gbó lẹ́nu kọ́dà gbọ́dọ̀ tó pé ìní ìní gbà ń bí màá ti nù ọ̀ gbọ́dọ̀ tọ́ tó ọ̀tá bàbá ti rọ̀ náà wọn bá tẹ̀ lọ́nà tó kọ́ kọ́ ṣáà ṣe ìmúdó fún gbogbo àgbà yìí wọ́n wà wà áyà. ó lè mú ọ̀sẹ̀ àìkú tí ó tó fẹ́ kí obìnrin lu ojú ojú tàbí mẹ́ta bákan náà báwo ni a ti máa yàtọ̀ nínú tí àgbẹ̀mí bá ń dàrú bá ń dàrú àti àti ọjọ́ ìgbẹ̀mí tó dára náà tí wọ́n ní kí ó dá sóbẹ̀ lè lu etí méjì bẹ́ẹ̀ ni ó lè lu mẹ́fà tó wá tó bá ní ìdẹ̀ rẹ kọ́kọ́ rẹ̀ láti mọ̀kọ́ wọn lé rẹ̀ gbogbo mẹ́ tó wọ́n tẹ́lẹ̀ ṣẹ́kọ̀ òkèlè ni wọ́n ṣe ní wọ́n ṣe dá pípé lu etí tó ọ̀ṣọ́ obìnrin ni wọ́n wà wáyé. ẹnà ìmú ṣẹ́rí ẹni fatọ́wà ṣẹ́kọ̀ òkèlè rẹ̀ náà dáhùn wọ́n ti wọ́n pé sí tó dákẹ́ ọ̀wọ́ ni inú ṣẹ́ẹ̀kì ní pé kíní yẹn àwọn jẹ pé yẹn ń ba ẹ̀dá tó wọ́n bá jẹ jẹ ẹ̀dá ń ba ẹnìyẹn ń ba bí ẹ̀dá tó wọ́n bá dá ẹnìyẹn ń ba jẹ. nítorí àwọn òré tuntun àwọn òré kankan tó fẹ́rẹ̀ lẹ̀ pé àwọn tó jẹ́ àwọn sọ̀hábà lóbìnrin pé wọ́n ọ̀ṣọ́ kan mọ̀ ń ṣe ìgbà wọn lù ú ìgbà náà ti sọ̀rọ̀ bíi etí ẹ̀ ní pé ìlú ti sọ ọ́ bẹ́ẹ̀ tó máa ń gbé ní àwùjọ tí wọ́n ní wọ́n lọ ní dúdú ẹ̀tọ́ àmọ́ àwọn ọ̀tá rẹ̀ kò náà dé ìwà ẹni pé kí wọ́n sọ tó clear jù náà ni pé kò sẹ́lẹ̀ fún tẹ́lẹ̀ ẹ̀sùn kí nìyẹn wọ́n tó wáá ń jẹ pé jìnà ní irú kìnìún ẹ̀kọ́ tó wá pé èèyàn lú ìyáka máa mú torí ọgbọ́n tó ọgbọ́n tuntun ọkàn jẹ fóònù mọ́mọ́ lásán tí kejì pé bóyá wọ́n dá ẹ tó lu fẹ́ẹ́ tó ń bọ irun tí olùkọ́ ẹ tó tó gbé títí kan bọ́ tó ló ṣì ọ̀tọ̀ rẹ̀ lẹ́nu ẹ̀rọ ń ṣe lọ́rùn kò ṣe dà ẹ̀rẹ tó tó lọ lè ó kèé ṣe ọ̀rọ̀ pé ìyàwó ti ti dáa bẹ́ẹ̀ tó dé tó lu páwùdà ó lé tèrò lóbìnrin tó ó lọ tọ́lẹ́ẹ̀dì òmìnira kọ́ba rẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ni ọlọ́run wà láyọ̀ òbí náà zinata hunna illa lẹ́kọ̀ọ́ ìrìnlẹ̀ tèyí àwọn ọkọ wọn ni káwọn rí ọlọ́run wà láyọ̀. ẹ̀ṣẹ̀ tó wọ́n ní ẹni tí àlùjọ ló ń dà láàmú tí báwo ni ẹ ṣe fẹ́ mà yàtọ̀ sí ẹni tí àlùjọ ló ń dà láàmú tí ẹni tí àlùjọ ló ń dà láàmú yóò máa tí ó máa wà sọ̀rọ̀ rẹ̀ ó máa so àwọn sáyẹn oríṣiríṣi náà lọ́wọ́ ẹlòmíì tí wọ́n ń gbọ́ kọ̀ọ̀kan ó lè máa ní sọ́rọ̀ sọ́rọ̀ yẹn tó rí adébíkì kan ọ̀sán lára rẹ̀ tó bá ti kọ́ sọ́ọ̀kù Quran ó lè fara balẹ̀ tòmí ń bẹ tó náà wọ́n fi pé ọ̀pọ̀ lóríṣiríṣi kékeré bóyá ìwà ní kíní kan báyìí náà ni òkè kọ́lẹ̀ lórí ògbó tá à ń sọ yìí ó lè má ṣe fún un èkó ṣe sí mi ni wọ́n máa ṣe ìwà lè méjì sí i ni wọ́n ṣe wọ́n lọ́wọ́ pé dáadáa kò mú òòlù ìpínlẹ̀ kan wà ní pé ah ó èmi kò ní nílẹ̀ ṣáàtì tí mo ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mà yẹn pé kò ní ní ìdárayá táwọn èèyàn ẹlòmíì ló ni lọ́nà pé ó ti nǹkan máa ṣe lábáyá báyìí ètò ló kà máa dojúmọ́lé kò ní fẹ́ máa mix pẹ̀lú àwọn èèyàn lẹ́sẹ̀ kó sì máa mix pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan yẹn tó náà lè fi ní pé àwọn ọ̀nà tí ẹ̀rọ fi gba rẹ̀ ọ̀pọ̀ tó ó ti bẹ̀rẹ̀ lórí ẹni tí tó bá ń tí nǹkan bá ń ṣe tó náà ni tó àmì tó bá kó bá tó máa ń dúró wà káàrọ̀ dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí nǹkan yẹn bá tẹ̀ ń ṣe kò ní le di ẹni tí kò dúró wà káàrọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n gbọ́ ọ̀rẹ́ rẹ̀. Abdul Wala, no, no, بالوالله سبحانك نعم سبحانك اللهم وبحمدك